wọ̀nà wọ́n mọ̀ lọ ìdáfẹ́ sàkójúwe mọ̀rọ̀ yùsàwíyìn fìláì bìlẹ̀ ìbáàdà tí wà ní àbá débi pé mẹ́sẹ̀ ń sin ọlọ́run náà sì wọ́n mẹ́sẹ̀ ń nífẹ̀ẹ́ ọlọ́run òun náà nífẹ̀ẹ́ wọn mẹ́sẹ̀ wọ̀tàdínì wọ̀tọ́ à mẹ́sẹ̀ gbọ́dọ̀ ń tóbi onígbà nǹkan ẹ̀ pa ń láṣẹ tẹ̀lé tàbí kí wọ́n fi àṣẹ tọ́nú àbáyálẹ̀ kí wọ́n tẹ̀lé títà wọn tìyàn man yattakhidhu min dunillahi andada yuhibbunahum ka hubbillah tí wọ́n nífẹ̀ẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ déédé ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ ó ní wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan yìí débi wípé wọ́n ma yuqarribuna lahum qurbana wọ́n ma wọ́n ma ti àwọn nǹkan wájú fún wọn bákanáà wọ́n ma eh, yuhalliluna lahum wa wọ́n ma sí àwọn nǹkankan léèwọ̀ fún wọ́n sàwọn nǹkankan lẹ́tọ̀ọ́ torí di eléyìí ọlọ́ni yuhibbunahum ka hubbillah wọ́n máa nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run kí èèyàn kó sì mú nǹkan míì lórogún mọ́lọ̀ jẹ̀má ẹ̀ṣẹ̀ ńlá ni ẹbọ sí ni anábì sallallahu alaihi wasallam anábì sọ fún wa nínú àdìta fáwọn Bukhari àti Muslim gbà áàdọ̀nù èwo nínú àwọn ẹ̀ṣẹ̀ ní tóbi jù ìwọ nínú àwọn ẹ̀ṣẹ̀ olótóbi jù pọ̀mọ́ kó o mú orogún mọ́ ọlọ́run wọ́n wà kọlákọ ọlọ́run oníkẹ́yàn mú orogún ma wọ́n náà wọ́n nǹkan kí wọ́n náà ní ẹrú ẹrú tó wá wá ọwá dìnà rẹ̀ ní jọ wọ́n kà pa ó tì ní wọ́n náà wọ́n náà lè gbárù rẹ̀ kọ́ ọ tọ́jú èèyàn kó o fún nídìí àti mú kó o ṣe dáadáa wọ́n ọlọ́run báyìí olóṣì ọlọ́run bá wá ní والذين آمنوا أشد حبا لله ọlọ́ni ẹ̀wà rí àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ̀ náà ni ìfẹ́ wọn tí a máa ní sọ́lọ̀ ìfẹ́ wọn tí a máa ní sọ́lọ̀ ní máa tóbi púpọ̀ rí pé àwọn láyé àdìlú náà ní ìbìhálì máa wọ́n kò lè wọ́n kò lè fi ìfẹ́ wọ́n wà gbẹ́fẹ́ àwọn olórí wọn wọ́n gbèrè lórí wọ́n fi ìfẹ́ tẹ́ni sọ́nà ọba alẹ̀ wọ́n gbẹ́fẹ́ àwọn ṣọ́dù ṣọ́dù àwọn nìfẹ́ wọn ló tóbi sí ọlọ́run ọba Allah yàrọ̀ níbi ayà bìmáàna ya'lam bìmáàna ya'lam yàrọ̀ ibi tó bá rí níbi iná bọ̀lẹ̀ níbẹ̀ náà àwọn olùmọ̀ tí wọ́n kà pé walau tara àmà fáwọ́rìṣì afáwárìṣì tó bá débi ayà wọ́n ni walau lórí Allah àríwọ̀sílẹ̀ bí iná bọ̀lẹ̀ torí ìdẹ́lẹ́ yìí ọlọ́ni wọ̀lọ́wọ́ yọrọ lẹ́dí iná dọ́là tí àwọn alábòsí bá lọ mọ̀ ni tó bá lọ mọ̀ kí ni wọ̀lọ́wọ́ yọrọ lẹ́dí iná dọ́là mu ayé wọ́lọ́wọ́ yá ìyọ̀rọ̀ náà àdá nígbà tí wọ́n bá rí ìyà bá rí ìyà tí ó jẹ wọn lálùkìyàmà annal kó wọ́tà nílá jẹ́mi à tó bá lọ mọ̀ wípé ọlọ́run ọba Allah gbogbo agbára òun ló ní wọ́nà òyà àlẹ́ tí àwọn alábòòsí àwọn tó pa nǹkan ní ìpọ̀mọ́ ọlọ́run ẹ̀rìpọ́lọ́ ní àlẹ́bí náà dọ́là àwọn tábìtì torí wípé ẹbọ ní kí ni o àbòsí tó tóbi jù ó ní lùpọ̀ iná ṣíríkà lọ́gbọ́nùmùn àdé torí pé ìpa nǹkan ní ìpọ̀mọ́ kí ni wọ́n alábòsí gbọ́dọ̀ rí èmi ló ń gbé alábòsí àkókò ah, sókèlè ntọ́ba ilé mú yàn sàbò sísọba tó da rọ́ọ̀sùn nà áàsì àṣírkú wọn sẹ́sẹ̀ ọ̀hún ní akọ̀tà kí lẹ́tọ́ fẹ́ kó ṣe ẹ̀ntì ṣe ẹ̀ntọ́ sàbò sísọba tó da ẹ wá ló kówó òlù jẹ ta ni ó tún kó jẹ ẹ jọ nítorí wọn ní mùsùlùmí kówó jẹ èmú ṣe wá gbogbo tí kì í ṣe mùsùlùmí láwùjọ ah! torí kò sí tó tó ẹsẹ tí ó nínú ni o àwọn èèyàn ni o àwọn aljamadat àwọn nǹkan ọ̀pọ̀rọ̀ gidi ó ní o ọlọ́ni tọ́bà lọ ọmọ ni ìdí ọ̀rọ̀ ọ̀nà wọ́n bá rí ìyà tí ó jẹ wọn àti ìgbórí gbogbo ẹ̀ pátátọ̀ ọlọ́ọ̀bá ni wà á ná ọba tó le koko níyà ọlọ́ọ̀bá ní tí máa fi ìyà jẹ ni ìyàyà ń à á sọ fún ọ pé jura wọn lọ wa ilé zan lọ parí ẹ̀ nùmùrù ọba ní ọba láyà náà bí Ibrahim aleyhisselam ìsì máa fáwọn èèyàn ní oúnjẹ àwọn èèyàn lọ́dọ̀ wọn ni àwọn náà lọ́lọ́wọ́ bá yóò fún ọ lóúnjẹ ìgbà Ibrahim dọ́dọ̀ rẹ̀ nígbà pé àwọn ọmọ Ibrahim náà èyí sọ lọ́n kẹ yàtì bí ṣàmsì ẹ̀yà yìí náà yàtì bí ṣàmsì nínú al-mashriq mùsùlùmí ṣe olómìkì a ní kọ́ fara ìbalẹ̀ fẹ́ kọ́ ọmọ àwọn èsì ọ̀rọ̀ kẹjọ ọkànra fún láyà kan ní afárán arúgbó Khattab wọn lásìkò kan wà táwọn ìkọsọ wọn pé ọlọ́run sí pẹ̀lú ìtàn kírun ọlọ́run ní fawailun lil musallina pẹ̀lú àtàn kírun kí wọ́n náà kì sí o ti kó nù sáàgbó tiẹ̀ nìyẹn gbọ́n mùsùlùmí tó ẹni tó fẹ́ mú ìjú wa Umaru ní táǹkan bá tó bá ń sọ gbà kan mọ́ pa mí pa ìwọ mo fúri ẹ mo yí ohun àbí mi yé láti dájọ́ kú fún àméjèèjì láti pàtàkì àfikàn lẹ̀ ẹ̀dá pé arúgbórí di ọmọ yọmi títí ń wọ̀ tó bá jẹ́ pé ọlọ́lọ́m ọlọ́run bá máa ń mú òun yọ ní ìbúyọ òun ní east ìwọ́jú ọyọ láti west subhanallah jẹ́mọ́ ẹjẹ́ àṣà alhamdulillah adúpẹ́ gbogbo ayì dáyà àtọ̀dọ̀ ọlọ́run torí pé bí ìbá ti bọ́nà ọba tó fẹ́ àwọn náà mọ̀nà wà láìbọ́yá ní gbẹ̀lá àwọn ọba wà gbogbo ń tà ń sọ yìí bóyá àwọn ọba wà náà tí ọmọ gbọ́ tí ọmọ àrùn létí wọn pé kí náà ń wí adúpẹ́ fọ́lọ́run ọba ọba tó fi wá mọ̀nà wọ́n lórí Islam ọ̀gá àdẹ̀rà bẹ́yàn máa dúpẹ́ lé lórí ni ọba àmọ́ lówó kọ́ ọmọ lọ́kọ̀ ọwọ́ pọ́ jẹ́ mùsùlùmí

ah iláàfin máa dúpẹ́ fọ́nà ọba wa tó dá wa ọba tó fi wá mẹ́nà sí islam abẹ́ ọba aláà mọ́gbà islam lọ́wọ́ wa o torí ẹ̀ gbogbo téèyàn bá rí kọ́ bára rẹ̀ ọwọ́ ọmọ jẹ́ mùsùlùmí kò sí tọ́nà ọba ò lè yí padà kò sí tọ́nà màbẹ́ ìnà ọmọdọ̀tì àìní kálà ọlọ́run a máa sọ̀rọ̀ sí dolówó a máa sọ̀lẹ́dẹ̀ alágbára ó sì wá torí pé òkè tó lò ní olówó wọ̀láhìn ẹbọ tó lọ gbé kò yípo rẹ̀ padà tó fi islam lẹ̀ ọlọ́mọ fi sàdéhùn fẹ́ ní kọ̀ọ̀kan wọn ẹ̀yin ọmọ ìyá ọmọ inú islam anábì ibrahim ọ challenge nù oní máa mọ́ ọ̀rùn yọ ní west ní east níbi tó ìbúyọ òòrùn fẹ́ sọlá tó wọ́n sàrà kò lè mọ́ ọ̀rùn yọ mi títí wọn kọ̀ lágbára púpọ̀ nǹkan lọ́n ó ń kọ́ lọ́n àwọn páàdì tó ń sìn bọ́ńkè gúrú màrájì wọn lágbára rẹ̀ ó sì wá ń sìn wọn ó sì wọ́n sin ẹ̀dá ọlọ́run tó fi ọlọ́run ọba adẹ́dà alẹ̀ ẹyọ́mọ ẹyá nínú islam numuru apá rẹ̀ bá jábọ́ ọmọ tí ó ṣe mọ́ inú bá bì ó ní mo fẹ́ lọ bá ọlọ́run ọba Ibrahim jà ó ní wọ́n kọ́ òkè tó ga ọwọ́ ọdún sẹ́mẹ̀ ọlọ́run wá di àwọn ọmọ ogun sí òun náà kọ́ àwọn ọmọ ogun lẹ̀ àwọn ogun yẹn pọ̀ rẹ́gẹ́dẹ́ ọlọ́run ọba àwọn ọmọ ogun jẹ́ máa wo nǹkan Ọ gbogbo àwọn ọmọogun rẹ̀ ó wá fi nùmùrúdù nìkan rẹ̀ ojú rẹ̀ gbogbo àwọn ọmọogun rẹ̀ fi iná fi ń kún kọ̀ọ̀kan ọlọ́run á kan sóòna wa nínú tí ra musonnaf abdulrazak ọlọ́run á bí kan sí ọba àkó gbogbo asọ́lé àwọn kí wọ́n ti mú seven hundred years láyé sí ọ̀rọ̀ mi ìyàwó pàpàpàpà orí orí òsì fọ́ ọwọ́ àmúdọ̀bá ọwọ́ àmúdọ̀bá ọba tó lè ní ìyà ni ọ̀rọ̀ ọba tó lè ní ìyà láyé kó tó dọ̀rùn tí a máa ní kọ́lọ̀ ọba tọ́lọ̀ bá sí tọ́ bá wù fún ìyàn nǹkan tó lè ní o ọlọ́mọ fi àjẹ́ wa nígbà tí wọ́n bá rí ìyà níjọ́ àlùkìyà tó bá mọ̀ wípé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala lillahil quwwatu jami'a gbígbọ̀n ló ní gbogbo agbára wa anna Allaha shadidul 'adhab àti pé ọlọ́ọ̀bá Allah ọba tó lè kókó ní fìyà jẹ ni ní jàwáàbù láwọn yẹn wá wá ọlọ́run wọ́n sọ wọ́n ní kí wọ́n náà fi ọpọlọ rẹ̀ parí ìtàn kó fi kọ̀m̀plìtì ẹ̀ láó tá a bá rí nínú ọ̀rọ̀ ìdájá anásọ̀rọ̀lá wà lùfàtí bó ṣe kò tó ọ̀rọ̀ kan gbogbo ẹ̀ òun náà ní kí ni gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ń wọ́n máa pè ní kí ni o fẹ́ẹ̀lù ṣàt àwọ̀ àmọ́ wáìsì kí wá lè ṣe o fàṣàbíà bìhàmdìrọ̀ bí wà fún ní àdúrà ní ìsìn àwọn aka ìdájá ẹ̀yọ̀ ìdá abẹ̀ kú ẹwà gbé látòrí já àà lọ túbà já ànásòrò lọ ìwọ̀ ìfàtí wọ́n ra ẹ̀ta nẹ́sà ẹ̀dẹ̀ gbọ́dọ̀ yọ mọ̀rọ̀ kan clear àwọn náà lè wọ́n rú àwùjọ tí wọ́n nìkan àwọn aka ìdájá ẹ̀yọ̀ ìdá máa rọ̀ mọ́ dídé owó lélẹ̀ ẹ máa bẹ̀sì jẹ fáwọn èèyàn tí bọ́lá ti sọ tọ́wọ́ pé tí wọ́n bá lọ́wọ́ yọrọ̀ lẹ́bí iná dọ́là nù alkiyama ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìjọ alkiyama ìtàbá ayà ilé òun wá tó lé irú ẹ̀ sí pọ̀nà Al-Qur'an al-Azim tí máa mú kẹtẹ wọ́n kọ́ ayà bí ayà bí mẹ́jọ ìtàbá rọ alladhina ìjọ tí alẹ́dínà túbìrú yàtàbàrọ̀húnà mínà alẹ́dínà tàbà àwọn ọmọ sọ fáwọn èèyàn wípé ẹnìkan ò ní àlùjànnà rẹ lọ́wọ́ o ẹnìkan ò sì ní náà rẹ lọ́wọ́ tọ́ ọba ẹni ṣe gọ̀súgọ̀sú tẹ̀lé nìkan tọ́ sọ ọdọ̀ máa ná kò lè gbà ọ́ lẹ́lọ́wọ́ ọlọ́run kò lágbára o ẹlòmíràn náà sáwà ní tí àwọn aṣẹ́wò wá ṣe sáwà ní ọ̀dá ni Ah, ẹwò ilé ò lè sí yẹn wọ́n ni ọlọ́run forí jẹ àwọn báwọn òṣèṣe táwọn èkú tàwọn nù ẹlòmí ò ní orí ta báwọn àfa wa sáwà máa ṣe nǹkan ní ìlú tó sì rẹ́rìí pé nǹkan yẹn rọrùn sọkùnjẹ ó lè dúró sọ́wájú ọlọ́run lálùkìyà wọn àwọn tí wọn ò ṣe wọ́n ní sẹ́ńtà wa bá àwọn ọ̀gá wa àwọn pọ́pù àwọn páàdì àwọn pásítọ̀ àwọn rẹ́fẹ́rẹ́n sẹ́ńtà wa bá wọn tẹ́ ń ṣe àbí sẹ́ńtà bí wọ́n nú ẹ̀ sáwàhálà sí náà ni ẹwọ nǹkan àwọn ṣeúṣeún tí wọn àwọn súnfí okò tí a ti tìbò àwọn lọ́rùn wọ́n ni a mẹ́sẹ̀ ti tọ́jú wa tọ́ yìí wọ́n ti fún wa lé wọ́n fún wa lọ́kọ̀ wọ́n fún wa gbogbo èèyàn bá lẹ́yìn òsínmá wọ́n mọ̀ bí ásìdì sí àlá sáwà aláàsínmá ni láfúnmá sọ wọ́n pé mọ́ wùlẹ̀ kóra rẹ̀ mú ológa mọ́ fi ra rẹ̀ sínú ẹ̀wọ̀n jẹ́ mùsùlùmí dájú máa dẹ́sẹ̀ rẹ̀ ṣe máa báwọn èèyàn ṣe pọ̀ ní ntọ́ bá ní ṣe pẹ̀lú ọlọ́run bá ń fẹ́ ntọ́lọ́run bá fẹ́ tànàbí fẹ́ bọ̀ pé ọ wà kóra rẹ̀ sínú gbèkùn débi pé mọ́sùmọ́tọ̀ mọ́gbáyìn níta wá ń ṣe ní ìsìn ọ wà arásìsì ò ní lè sọ tàbá sọ nìsìn à ah, ṣé kò ní di wàhálà wọ́lá èèyàn kí kó rèyàn sínú ẹ̀wọ̀n láti máa sọ fáwọn àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ káàkiri àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ Islam àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ́n ti dá ẹgbẹ́ ẹlẹ̀ wọ́n àkó oríṣiríṣi àdánwò sí abẹ́ rẹ̀ constitution oríṣiríṣi ẹ̀tọ́ bá ti wà náà wọ́n ti fún yàwó wọ́n fún lówó wọ́n fún lọ́mọ wọ́n ti jẹ́ ọmọ àwọn èèyàn tó pọ̀ nígbà ọba arọ náà mọ́tàn yọ kàn máa dìfẹ́ǹdì ẹgbẹ́ yẹn yọ máa dìfẹ́ǹdì ẹ̀ yọ máa dìfẹ́ǹdì ẹ̀ kò ní fírì láti lè sọ̀rọ̀ torí pé tó bá sọ̀rọ̀ wọ́n lè yọ́nú ẹgbẹ́ wọ́n lè ṣe àfáwà máa kò sì ní fẹ́ káwọn èèyàn sọ pé kò ní fẹ́ kí kó mẹ́tùn hàn ní àpá àwọn ọmọ yọ́ kàn máa dìfẹ́ǹdì wọn ni yọ́ kàn máa wọ́ ẹ̀rí wípé kíní kan kíní kan ẹ̀ ń gbà sọ pé kíní kan sọ kíní kan ni kíní jẹ́ ọlọ́ni ìtàbárọ̀ alẹ́dínà tóbi ọ̀hún mìnà alẹ́dínà tẹ́bàrọ̀ tí àwọn alábòsí tí wọ́n bá mọ̀ ní ìtàbárọ̀ alẹ́dínà tóbi ọ̀hún nígbà tí àwọn táwọn èèyàn ń tẹ̀lé alùmọ̀tìbọ̀wọ̀hún àwọn táwọn èèyàn ń tẹ̀lé tí wọ́n bá ń dìnáì àwọn tí ń tẹ̀lé wọn níjọ́ àdìkìyàmọ̀ àwọn táwọn èèyàn ń tẹ̀lẹ́sẹ́ àwọn rọ̀ṣẹ́ù alahzab àwọn ọ̀gá àwọn ikọ̀ ikọ̀ ẹgbẹ́jẹgbẹ́ ẹ̀sìndẹ́sìn nígbàtí bá ń dì náà tí wọ́n ń bọ́wọ́ bọ́sẹ̀ ẹlẹ̀ kúrò lára àwọn bátọ̀lẹ́gbẹ́ ọ̀tọ̀ ní ọmọ yín rí o ìmọ̀ rí o ah, jẹ̀mọ́ kí ni ìyẹpẹrẹ tó tó bá wọn kí ni ojútì tó tó bẹ́ẹ̀ ẹni tó ti kàkún láyé tọ́ pàtàkì tọ́jẹ́ pé ọfẹ́ ilé máa gbé omi ìṣọ́ rẹ̀ hun ọba fọ bàtà rẹ̀ ọba pọ́líṣẹ̀ ọfọ̀sọ ó tún lọ ó ní sùn àti tó ń bá lọ sùn àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ wọn gbádùn rẹ̀ mọ́ torí ó ṣe mú rí díkì ọwá dàlkìyàmà ẹ̀ntọ́ wá ṣe báyìí fún ṣùpá ọlọ́run mọ̀ sí wá ló ń làkàyọ̀ ẹ̀ntọ́ wá ṣe báyìí fún wá ní pé ní ìmẹ́rí o sẹ́wọ̀n kí kápẹ́lẹ́ ayé nìyí èyàn kò dákú náà ṣùgbọ́n àwọn kò sí dákú kankan ìyá ti dé ṣùgbọ́n ayé yìí èyàn kò fèjì rẹ̀ pé a ṣé wù ládùúgbò mo ṣe ṣe fún yín tó yìí ẹ wá di náà ní ọmọ ọba ní o ti wá ń tú àṣírí fún aláyé lóbi jẹ́ pé kò sí ẹsùn ìṣòro téèyàn ò ní lọ́rùn torí pọ́lọ̀ ti ṣàlàyé ẹ̀ láyé ọlọ́run ní ìtàbọ̀rọ̀ alladhina tubi'u min alladhina taba'u ọjọ́ táwọn táwọn èèyàn ń tẹ̀lé tí wọ́n máa deny àwọn tó tẹ̀lé wọn tí wọ́n máa láwọn ọmọ tó tẹ̀lé àwọn rí yálà àwọn màláíkà làwọn kan láwọn ń sìn ní o àwọn màláíkà sọ pé ọlọ́run àwọn ọmọ wọn rí o wọn ò ní tabarru'na ilayk hmm? ma kanu iyyana ya'budun wọ́n lè rí ọlọ́run tabara'na ilayk àwákọ́ wọ́n sìn àwákọ́ wọ́n sìn ẹmọ̀ wọn kan àwọn tó ló ń sìn yálà wọ́n mọ̀ o àbí wọn ò mọ̀ o wọ́n dìnà rẹ̀ lálùkìyàmà wọ́n mọ̀ pé òun sìn àwọn o àbí wọn ò tiẹ̀ mọ̀ wọ́n dìnà rẹ̀ àwọn màláíkà wọn ò mọ̀ pé sìn àwọn tàwọn àbí ẹ̀mọ̀ kẹ́nìkan jí láàárọ̀ kó ní àwọn ti ní máa pe jùbìlì wọ́n ní yá jẹ́bọ́rọ́ ìlú yá jẹ́bọ́rọ́ ìlú yá jẹ́bọ́rọ́ ìlú yá jẹ́bọ́rọ́ ìlú sáàpù jìbìrìl abẹ́ni kò máa pè mí káyé yá mi káyé rà yá mi káyé yá mi káyé ìsàkù ọwọ́ akú sórí ẹ̀ tó bá dẹ̀ kì í yáma jùbìrìl lọ sọ pé kéèsì àwa òní wọ́n sìn màá kánú ìyáná yá àbùdó awakọ́ ni wọ́n sìn báàlì àbùdó náà dìnnà ni wọ́n sìn àwọn àlùjẹnu ó ní wọ́n ń sìn báńkánú yàgùdó nà dín akthar òǹbí ìmúminú èsù ní ẹgbàgbọ́ àlùjẹnu wọ́n sì kéé sàwá láti máa sọ fáwọn èèyàn mọ́tara rẹ jẹ o mọ́tara rẹ jẹ o torí tó bá tara rẹ jẹ tọ́ wọ́n sì jẹ́ kẹ́nìkan tàn jẹ wọ́n fira rẹ ìtìjú ìtìjú lẹ́lòmí fi sọ́ra rẹ̀ dọ́mọ́ náà ọlọ́mọ sọ́ra lọ́mọ́sí àti wá gbọ́ tí wàá ní ìsinmi ni àti wá gbọ́ tí ọba ti correct tí ò clear di náà gbàgbà àwọn kan ní o sẹ́rẹ́ lè àwọn ò ti sèyún mọ́ ha níta jọ bẹ̀rẹ̀ láti rárá lójọ bẹ̀rẹ̀ gbọ́ngbò ti yẹ àwọn àwọn òsìyẹn mọ́ lẹ́yìn kan pariwo lórí rédíò lórí kinní kan tọ́ba tó lajú débẹ̀ ni o lórí ìwé ìròyìn alhamdulilayi tó ń gẹ̀ di fúlì wọ́n náà wà fúlì ọ wà máa ṣàlàyé ń tọ́ gbọ́yìn fáwọn èèyàn wọ́n náà wà kó sọ́dá illa alladhina tabu wà nígbàtà lánàá tàǹsẹ báyìí àmọ́nà ìsínà ọ̀rọ̀ ọmọ fáǹtẹ̀ ìjọ ń ṣe gbà lágbàjá ọgbọ́rọ̀ kú sórí ń tọ́ wáyé o tó lé bọ́ dìnà rẹ̀ tọ́bájọ́ ọ̀gbẹ̀dẹ̀ kìyàm ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àyà mi ọlọ́ọ̀ni wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu ta lọ sọnù tó ẹni tí ó ń pe ẹni tí ò lè jẹ́ pé rẹ̀ níjọ́ àlùkìwà ó máa ń dùn ààyè kódà gbogbo àdúrà tí wọ́n ń sọ́dọ̀ wọn ìjọsìn tí wọ́n ń fún wọn àwọn tó ń ṣe fún yìí wọn ò ọlọ́ni wọ́n ìgbà ó ṣe rọ̀ náà tó bá kó àwọn èèyàn jọjọ́ àlùkìyàmà kí á nà ọlọ́run àdá àná wọn ò di ọ̀tá ara wọn pé èmi kọ́ ni ń pè ah, ìmọ̀ ma ń pèsè òun hàn èmi kọ́ wàkánù bí ìbàdà ti kàfìrí wọ́n ṣàìmoore pẹ̀lú ìbàdà tí wọ́n ṣe fún wọn àwọn táwọn èèyàn ń pè wọ́n mọ̀ wọn ò mọ̀ o dínà wọn nígbà kìyàmà ọlọ́ọ̀bá àwọn àyà pọ̀ lórí ẹ̀ tó fi mọ́ èṣù táwọn èèyàn sìn وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن الذي ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى أنحن صددناكم عن الهدى بعد إذ جاءتكم بل كنتم مجرمين وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا لله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون رباني ولو ترى الذين ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم طبعا bá jẹ́ nígbàtí àwọn àbítọ́bá yẹ́pọ̀ ọba rí àwọn alábòsí nígbàtí wọ́n dá wọn dúó níwájú ọlọ́ọ̀bá wọn tí wọ́n dá wọn dúó yẹ́rù jẹ́ ọ̀rùbá àgbò omi ilẹ̀ àbẹ́ àdúnnìkọ́ tí wọ́n wá ń darí ọ̀rọ̀ síra wọn sọ́rọ̀ kí wọ́n dá ọdún ẹ̀rùn kúlà ọ̀rẹ́kọ́ pàṣẹ wá ọ̀rọ̀ lilladhina istakbaru àtọ́wà inferior wọ́n máa sọ fáwọn superior leader sí wọn wọ́n máa sọ fún yín pé lawla antum bí ìbá sẹ̀yìn ẹ̀yìn kọlọ̀rọ̀ sí i bí ìbá sẹ̀yìn wọ̀n yín lakunna mu'minin gbogbo ń tẹ́ máa sọ pé ká gbọ́ náà bá gbọ́ ká ṣe súnà nílà bá ṣe ẹ̀yìn lọ́mọ sọ máa mọ́dà lọ́wọ́ kíní kíní sọ súnà kíní sójú àwọn fi kọ́ ni òun wà ń bẹ̀ ẹ̀bí nǹkan tí wọ́n kọ́ lẹ̀ ní ń kà ibi kíní kan bí ẹ bá sẹ́yìn ni àbágbọ́ ọlọ́run ọba Allah àbágbàgbọ́ ọlọ́run ọba ni qala alladhina istakbaru lilladhina istud'ifu àwọn tí ó wá jẹ́ superior leader àwọn ọ̀gá wọn a máa sọ fáwọn ọmọ lẹ́yìn wọn ò ní anáhùnú sọ̀dàdẹ̀nàkùn ánìlúhúdá anáhùnú sọ̀dàdẹ̀nàkùn ánìlúhúdá sáwọ̀láwà dínà yín àwa ni ṣé àwa ìní àwa kọ́dí yín ká ẹ mọ́mọ́ nàbí anáhùnú sọ̀dàdì náà kò máa ní lòwúdà sáwà làwa ní ẹ mọ́mọ́ nàní ẹ máa wọ nǹkan wọ́n wọ̀ láàyè wọ́n sì máa gé wọ́n máa dìnnà wọn pẹ́tọ́ àfáàkàmọ́ ẹ má sọ ìkankan lónìí o sẹ́mi ni ṣé ní ẹ má tábà gbàtọ́ sọ ṣé fòkùn pé ẹ kó lójú ọ̀nà

pé wọ́n máa sọ fún ọba lọ́run wọ́n ní ẹ̀yin náà ẹ̀ fẹ́ kàn sí ìgbà wọn náà ṣe súnà very handsome and fat kódà wọn àti àwọn rẹ̀ wọn fẹ́ yàtọ̀ síra wọn ó jẹ́ kí sọ́kà hmm? àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọfẹ́ gbádùn wọn náà fẹ́ máa sa ọfẹ́ máa sọ gẹ́kí kúntùn mùjìrìmí wọ́n mọ̀ sọ́kà ọ̀daràn mẹ́yìn náà lẹ́yìn pé bọ́yá àwọn akọ́ ẹ̀yìn gan ẹ̀wọ́ ẹ̀fẹ́ kan ṣe ni torí ẹ̀ la fi ń sọ fún wa ọlọ́run sàlékún mọ̀nàfẹ́ ní kọ̀ọ̀kan wa o gbogbo àwọn tá ń tẹ̀lé tí wọ́n sí lórí ìmọ̀nà àbítá tí wọ́n pé tí wọ́n ń pèpè sí tí ṣé òun sọ yìí sọ́kọ̀ rẹ̀ ti sá ayé sì ń bẹ o a sì láyè ká rìbáàsì aráyè kí a object gbogbo kan ní ìsìn kó tó lè gbégbó dé wàkọ́ọ̀lọ̀ lẹ́dínà stud'ifu lílẹ̀dínà stikbaru àwọn inferior wọ́n àmọ́ sọ fáwọn superior leader wọn wọ́n ma sọ fún ní pé bẹ́ẹ̀ mẹ́kòrò lẹ́yìn wọn ní ha ah! ètè tẹ́ ẹkùn láàrin àlàásà ìsàlẹ̀ ah! mọ́kànlẹ̀ sí ya ní ẹ̀mọ̀wárí mẹ́bà náà ah! tájọ́ wà pọ̀ ẹ̀sìlẹ̀ ẹ̀mọ̀wárí mẹ́ wọ́n náà bẹ́ẹ̀ mẹ́kòrò lẹ́yìn wọn ní ha ọlọ́run wọ́n ní ẹmá kí irun wọ́n ní ẹkí lákírùn kankan ẹbọ ní ṣe òsà wọ́n forí bàrẹ̀ fún nínú mọ́sálásí tán sọ bá ń fún yí tó ní tẹ́ ma sọ fún ọmọ wọ́n ṣe ń forí kalẹ̀ òsà wọ́n forí bàrẹ̀ fún wọ́n kọ́dà àwọn kan ní ìmáàmù ní ń sìn ẹgbẹ́ tí mọ̀mọ̀ bá forí kalẹ̀ àwọn ò ní forí kalẹ̀ ìmáàmù wọ́n sìn ẹ̀dẹ́ àkàn tàwa ni máàmù forí kalẹ̀ fún ìgànnà àbí ìgànnà forí kalẹ̀ fún ọlọ́mọ sí wa mẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀bá ní wọ́n máa ní ibẹ́ ah, ilẹ̀ ń pa aláṣẹ kásà ìmọ̀ọ́rẹ́ sọ́nà wọ́n jẹ́ àdàláwù àndáàdà kásì pa ọ̀kan ní pọ̀mọ́lọ́ kamọ̀rọ̀gùn ọlọ́ni wọ́n asọ́rọ̀ nàdá àmàtà lámàrọ̀ àwọn àdá nígbàtí ń bá rí ìyà wọ́n wà á máa kábàámà wọ́n máa kábàámà sí wípé ah, tá a bá sì mà ní o a bá sì sọ yìí ọlọ́run bá ní wàjà annan àgùlára fi àná kìlẹ̀dí na káfàrú a wà fi àwọn ẹ̀wọ̀n ńláńlá ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tí èyí ńlá torí ẹjọ́ ọ̀bá mọ́ ọkọ̀ mọ́rọ̀ pé prison and sọ ẹ̀wọ̀n tí èyí tó tóbi a fi sí ọrùn àwọn ọ̀daràn àwọn alábòsí àwọn aláìníwórí hàn ìjìzẹ́wọ̀n náà ìlànà kí a mú ìyàmọ̀lórí ń ta abárí àjẹwọ́n yà ǹjẹ́ àwa sẹ́wọ́n lẹ́sàn ju déédé ń tọ́sí lọ bí táà náà sì mọ̀ pé tọ́ba ilé fi chéèdì sí wọ́n fi wọ ọlọ́run rẹ̀ wọ́n á fi sí àmọ̀ pé ah, grade a adi criminal ṣùgbọ́n tí èsì ọlọ́run kẹlẹ́ kó sí lọ́wọ́ kó sí lẹ́sẹ̀ gbẹ́bà ilé fi sí ìyàn lọ́rùn wọ́n lè lọ lọ Guantanamo ní Cuba àwọn ẹlẹ́wọ̀n ẹ̀bẹ̀ wọ́n fi chéèdì sí lọ́rùn ni pẹ̀lú yìí bá a bá fi sí lọ́wọ́ ó ti mọ bí ó ṣe tu ó ti mọ bí ó ṣe já wọ́n àkìsí lọ́rùn wọ́n àkó chéèlì ẹ̀wọ̀n wọ́n kó sọ́run àwọn ọ̀daràn rírí oligarchs bí wọ́n ṣe deny àwọn ọmọlẹ́yìn wọn níjọ́ àlùkìyàmọ̀ ká tó wá rẹ wọn náà tètè deny wọn ní ìsìn lọ́ọ̀mọ̀ wọn rí ní ìsìn kódà kẹ́mi rẹ̀ lọ sí ó sì jọ ọ tí ó wọ́n mọ̀ sí wọ́n sì máa kàkọ́ náà kó àwọn ṣọ̀dá àwọn tó kú àwọn tó kú wọ́n máa ìnísà ìnísà bible school ló ti lọ àìmọye conference ló ti lọ káàkiri àgbáyé London Johannesburg gbogbo ẹ̀ máa ń káàkiri gbogbo bí wọ́n ṣe gbéṣẹ́ fún wọn pé tọ́ Islam àbí bí wọ́n ṣe sọ gbogbo Nàìjíríà di ìlú kìrìsìtẹ́nì bàbá náà wà náà tẹ́gbẹ́sẹ̀ fún bàbá náà wá sọ wípé gbogbo báwọn ṣe ń náà bá ti gé islam sí ra ẹ̀ bàtà wọn bá tó wọ̀ kára ẹ̀ yóò ti ga ju bó ṣe wà lọ́pẹ́ ah kí a lélẹ̀ olóńkà òkè ọ̀dà ìpè ilé ìtànṣe kò lè wọ́ àwọn ará ilé ìmọ̀ sọ pé bible college bible school kúlò máa ní ìlọ́dún ni ẹ máa lọ ó ní bá ṣe lọ tán bàbá lò fún kéke i'm now a muslim kọ́mọ̀ kẹ́kẹ́ lọ́nà kan mi muslim ha mo di mùsùlùmí lónìí ó lọ́n sá ń pẹ́ bible school kò ní sọ fáwọn ìyàwó àtọmọ nígbà ya padà sọ ó níyàwó ní are you mad níbo ló ti rélé mi léde kan ọ̀nà ọba kẹ́ bàbá yìí ọgbà sáàmù lẹ́yìn ọgbà sáàmù ẹ̀ máa yé òun là torí ẹ̀ tọ́ba tán lásìkò ó kúkú ṣe ìdí mi kódà kọ́ mọ̀mọ́ nǹkan kan nù torí ẹ̀ ń tọ́pọ̀lọpọ̀ wá ń sá fún rè pé tí n bá nì í ṣe máa ah tí wọn ò ní pa mí tí n bá ní ìsinmi tí wọn ò ní bíásì ìsinmi la tí n bá ní ìsinmi tí wọn ò ní gba gbogbo ilé mi gbogbo mọ́tò mi tí wọn bá gbà á lò lọ ìwọ àṣẹ ibi ọlọ́run bá láàfẹ́ tábà lé níbì kan kí lè yóò ṣe o ìyàn kọrí ibòmíì ìyàn kọrí ibòmíì torí délé alkiyama kò ní rọrùn o gbogbo àwọn tó ń tijú wọn tó torí ẹ̀gbà tó hàn sí ọ lẹ́sìn wọ́n máa wọ̀n mọ̀rí jẹ́ alkiyama tó bá kú sórí ẹ̀ ọlọ́ọ̀bá lọ́wọ́ subhanahu wa ta'ala ni wà lọ́wọ́ yàrá lẹ́dí ìtàbọ̀rọ̀ alẹ́dí na tóbi ọ̀ mínà lẹ́dí na tábà ọ̀ wọ́rọ̀ awul àdá nígbà kan bá rí ìyà tí ó jẹ wọn lálkiyama wọ́ta kọ́tọ̀ àti bí ìmọ̀ àsìbá alimamu kọtáàdà wọ́n ní wọ́ta kọ́tọ̀ àti bí ìmọ̀ alimawadda wọ́n ní ìfẹ́ tó so wọ́n pọ̀ láyé yóò sì jàǹjọ́ náà ìfẹ́ tó dà wọ́n pọ̀ tó fi ń fẹ́ràn ara wọn tó fi ń ṣe àwògá o àwa o ni yóò jàǹjọ́ náà wọ́n takọ́tọ̀ àdìbìmọ̀ àsìbá àwọn olùmọ̀mí ń sọ wípé takọ́tọ̀ àdìbìmọ̀ àsìbá gbogbo àwáwí tẹ́lẹ̀ wí kẹfì mọ́dẹ̀ ní ìyànjọ́ náà kò ní wọ́ àwáwí tẹ́lẹ̀ wí níjọ́ náà pé kò sì rí bẹ́ẹ̀ àwọn ní àwọn àwọn ákì bishop ní àwọn kini kan àwọn gofu ní àwọn sẹ́ẹ̀wù ní àwọn imam ní kò ní work wọ́ọ̀kì asbab gbogbo àwọn àwárí tí wo aminuhum kàmá tàbàwọ̀rù minna كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ni wa qala alladhina ittaba'u àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn èèyàn àwọn mùrídí àwọn ọmọlẹ́yìn àwọn ọmọlẹ́yìn wọ́n máa sọ pé law anna lana karra law anna lana bá lè láǹfààní àti padà sáyé yìí táìpẹ́ ìkẹ̀lẹ́ fún chance káàkà padà sílé ayé mi fanatabarọ aminu kama tabarọ omina ah! ẹ sì rí pé àwọn èèyàn tí a rò pé èèyàn gidi kan ni wọ́n yìí natabarọ aminu ah, àwa náà ara wa kó lọ́dọ̀ àwọn àní pọ́n wọn lé bá a sì pọ́n wọn lé bó ti já wa ó lónìí kẹjá wa ń tàn mọ́ lónìí àwa náà já wọn tàn mọ́ báwọn ti já wọn tàn mọ́ lónìí ìkan náà àwọn ìgbẹ́ náà wọ́n olùmọ̀ọ́kà lè mọ́mí dùn kẹfẹ́ wọ́n ní fanatabarọ̀ omi nùn kama tabarọ̀ omi nà á wà á èèyàn ilẹ̀ á tẹ̀lé wọn ọlọ́run ọba láwà táàmù lọ́kọ̀ ṣoṣo àwọn olùmọ̀ sọ pé ń tẹ̀sán àwáwí ni wàlẹ̀ òru du làáàbò wàlàwò rúdú làádú ní màá lóhù àní tí wọ́n bá dá wọn padà sáyé pé ọkẹ́ ọ̀yẹ́ padà tó náà wọ́n tún sí ẹ̀bọ́ tẹ́lẹ̀ wọ́n mọ̀ sí wọn orí ẹ̀ náà wọ́n tún padà sí òkúrọ́ ni wọ́n wọ́n kàn mú excuse wá ni ọlọ́wọ́ bá ní kàdálíkà yorí ìmúlọ àmàlà àsàrọ́tìn àlẹ́yìn báyìí làwọ ọlọ́run láàṣẹ fi gbogbo ṣẹ́ wọn tí wọ́n ṣe tọ́jọ wọn lójú páwọn ṣiṣẹ́ láyé yóò wá di òfò fún wọn lálùkìyàmà yóò di tí wọ́n kù dànù bí èlùbọ́ lálùkìyàmà wọn ò ní lẹ́sẹ̀ kankan tí wọ́n gbà wọ́n máa wọ́n bí kọ́ọ̀rì jìnnà nínú náà nígbẹ̀yìn gbẹ̀yìn wọn ò sì ní jáde nínú náà nínú náà wọ́n máa wà lọ láíláí láfi ń sọ fẹ́nìkọ̀ọ̀kan wa wípé ẹjẹ́ àtúgbà o ẹ agbátẹ̀jẹ́ o tí nǹkan ọ̀bá clear sí wa lọ́dọ̀ àwọn tó jẹ́ àfáà wa gan láti pé kíní ti ń takora wọn àfáà wa ni kò sí tó burúkú èèyàn gún ọṣẹ kò sí tó burúkú èèyàn gún olóńgbò ṣùgbọ́n gbọ́ pé ó burú oníṣọ́kẹ́ nígbà àwọn àfáà ti ní agun mọ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lọ́dọ̀ kan ti pẹ́ díẹ̀ mo ní kí èyí kòkòkò sínú súnà ó ní àwọn àfáà wa máa ṣe ìpín hàn kọ̀sẹ́ ìfọ̀n àwọn àfọ́ ìlẹ́rìí ó ní àwọn ọmọ ànábì àwọn àfáà wa làmàá wọ́nmá ìsìnlélá ó lè fún mi lésì ní wọ́nmá ọ̀yọ́ ló ti sẹ́lẹ̀ ó ní àwọn ọmọ níbi àwọn afáwọ̀ ọ̀rọ̀ ọmọ tó bá dá ìkìyà náà afáwọ̀ àdí afáàrí ti wá kú nìyí àfi kó náà tètè túbá ọlọ́run ìní ọ̀mọ rí o ní tó ń gbèsè wọ́n sọ fún pé àwọn òun àwọn tá à ń tẹ̀lé wọn ò ní ìgbà wà ní ìwájú ọlọ́run àwọn ṣéwù àwọn ṣéwù ṣéwù tá à ń tẹ̀lé kí kásì ní ti kọ́ ọmọ pẹ̀lú ẹ̀ òun ló lè fún wa nísinmi wọ́n náà sí náà inú rí ó dùn gbàfà tó yàtọ̀ tọ́lọ ń wí kí wọ́n ní torí àfà à mi ò ṣe léyìí àwọn nǹkan ìtìjú yìí ìlọ̀pọ̀lọpọ̀ yẹn fi wà ní òṣìnàjì sí ẹlòmíì mú òótọ́ nígbà ẹnu pásọ̀ ti yọ ọrùn kinu lé tí kìdí sí ṣùgbọ́n kò lè general officer ní chọ́ọ̀tì gbé ọgbọ̀n ní mẹ́lábẹ́ rẹ̀ tí wọ́n kó dẹ̀ mẹ́wàá wá ìgbà mẹ́wàá rẹ̀ kọ̀ lákàntì yọ yọ tó bá wù ní yọ sẹ́ndì tó bá wù sókè ọ̀gá ìdánwò àmàlẹ́ rí gbà wọn ìjọ mọ́mọ́ àmà kínú lé ọ̀n tẹ́rẹ̀ nítò kínú lé ìwúlò àtókí àtókí kò nítumọ̀ àfi kọ́ ọkọ́ fètò sílẹ̀ pátápátá kọ́ wá sẹ̀ padà síbi ẹ̀sìn ọlọ́run eléyìí náà ni èyí ó fi lábọ̀ níwájú ọlọ́run àdá àbí ọlọ́sùn àánú tẹ̀ráyà ọlọ́run ní tí ó sì wá táàfin ní tọlọ́run tó hàn táàfin ní ọlọ́mọ fi sànú fún wa ọlọ́run jẹ́ àmú tọ́lù tọ́lọ́run jẹ́ àdìtẹ̀lé ọlọ́run jẹ́ àmọ́ rọ́rọ́ ọlọ́run jẹ́ àdìtẹ̀lé sí ibi ìlàdùn ní insha Allah ta'ala tó láti tẹ̀wájú nínú àlàyé láti Suratu Al-Baqarah أبي الله سبحانه وتعالى وسلم الحاجة غلط أقول هذا وأستغفر الله لي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أستغفر الله وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته نعم نعم نعم

bàbá yìí tó ṣe pé ṣíkè tí bàbá yìí ìyá rẹ̀ máa ń gbà tó ń sẹ́nu tó tó ṣe wá ló fẹ́ wọn gba property fún àwọn ìfẹ́jọ ọmọ gẹ́gẹ́ aláìsọ tó ti sọ. jazakallahu khairan ìbéèrè tí àwọn ọmọ ya ṣùgbọ́n àdánwò tọ́nà fi kẹ́ni yẹn ni pé bó ṣe ṣe súnà kò sí tọ́nà bó fi ṣàdánwò ọlọ́mọ fi rẹ̀ ṣàdánwò fáwọn ọmọ lè gbà kó bí ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ takò ọlọ kíyà christian lọ́kàn lọ́kọ àbí jù àbẹ́lẹ́bọ iye igbó ní bọ́ọ̀lù mọ́kọ wá nítorí paul ló kọ bọ́ọ̀lù kéèsì muslim tani jésù tí christian kọ́ bá lòun sí jésù ẹni wá sàgbà kí ni o fi bẹ̀rẹ̀ o in the name of jesus aha torí àsìn kankana kò dìjà rárá abódìjà ni torí kí n ṣèjà àlàyé mi ọ̀rọ̀ àlàyé ó ní ẹlòmíràn ni ẹgbẹ́ dájẹ́ sí náà kí ní jẹ́jẹ́ sí ní sórí tẹ ò pé ní sọ́rọ̀ ọ̀jà làǹfà torí pé ìyẹn níjọ máa gbé kéèsì náà ṣẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ kò sì dìjà láàrin yẹn anábì ń gbèlú mẹ́dínà torí ọ̀tọ̀ ìṣèjà ẹ̀sìn torí ọ̀tọ̀ wá sọ pé ẹ má máa sọ kẹ́ máa sọ yẹn máa ń ga nù àwọn máa sọ wáyé bẹ́ẹ̀ kọ́ lọ́ máa fi bẹ́ẹ̀ sàdó fún un torí obìnrin mùsùlùmí ìwọ ni kọ́ fẹ́ àtò ó kù díẹ̀ káàtó torípa àwọn mùsùlùmí ló fi ń pọ̀ tí wọ́n dáhùn lẹ́lẹ̀ o kò ní rán létí àwọn ẹmọ́ jẹ́ àkàlà mi sí o ní tó tó wá burú jù ní pé tí èké hàn so yóò fa àwọn ọmọ ilé yọ lọ chọ́ọ̀tì yóò ní ọlọ́mọ jẹ́ ṣòfò ní ọlọ́fẹ́ kọ́nà bọ́ sàánù wa ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ rẹ̀ á ní tọ́ ọba ti lè gbàgbé tọ́ ẹ bá kọ́ kúnà ẹ̀ méjèèjì ẹ̀ ní jogún kí a fi rìn mùsùlùmí kèfèrí kì í jogún mùsùlùmí mùsùlùmí náà ti sẹ̀ lóbìnrin ẹ bá kú náà méjèèjì ní ìjogún ara wọn bẹ́ẹ̀ náà ni bàbá tó kú àkọ́ wà ní ìkíyà ní ọ̀lọ́ àdọ́jọ́ tó kú àti sọ fún àti òtí gbọ́ ìyá ti dìná ìwọ̀n property wọn ní òwò clear ọlọ ààlà wọ ààlà náà ìbéèrè kejì. Now, the Now, ìbéèrè tí ọmọ ìyáwá béèrè àwọn tí wọ́n jẹ́ àgbààgbọ́n bí díà yìí kí ni ojúṣe nínú kọjọ́ ń súnà tàbí kọjọ́ ń bí díà tàbí kọjẹ́ kèfèrí fún nǹkan sí kọ́lá rí tán ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni ìyẹn lè ṣe àwọn àṣẹ kọ̀ọ̀kan bàbá ṣe ṣe kìí ẹni fún mọ́ ń lọ àbí gbàdán sí àṣìṣe nǹkan wọn ò tí ẹ̀rẹ́ ní pè wọ́n ṣàkíyèsí bíi sẹ́yìn kòtùbẹ̀ rahimahullah sẹ́yìn kòtùbẹ̀ kọ ìkọkùkọ ní ayé seventy kutub onọkọ tíra kátà pé ní ma'alimu fi tariq miles wọ́n ni àmàtàrọ̀ hàn ìsẹ́yìn kúbí tó bá dá kọ́ sẹ́yìn kutub ṣéhù al-Albani rahimahullah wọ́n ni àtúrídù ní àmàkàfẹ́rọ̀ sọ́fẹ́ kí pè kébìlì ìjọ ta ló pèsè àkíyèsí òun kàn kàn kàn ló ń tiẹ̀ ń tọ́pọ̀lọ ẹ̀mà orí ẹ̀ pé gan àdìbù sí ni àwọn àdìbà lítírátì àwọn tá máa kọ̀ǹkan bí àwọn wọlé Ṣóyínká òǹkà kọ̀ǹkan lọ tiẹ̀ ìmí ò bòójú ẹ̀ ìmí ìmí ò gbégbági ṣé kò ní ìyá rí nìkan sí pé n ti ń sọ yìí kú díẹ̀ káàtó tọ́ òpin á sì dákẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pa inú wọn tẹ́bí ńgbà tí ń sọ̀sọ́ kù ní tó bá lẹ́tọ̀ọ́ sí kọ́lọ̀ ọba ọ̀fun nínú wọn ni Ibrahim Niyas tẹ̀lé àbá dépò pàṣẹ rọ̀bí ọlọ́hàn ẹ má sọ ọdí ọlá ni àwọn sàbí ànàbìlà máa ń sèyàn fún one years tí kúrò tí tọ́jú ẹ̀ díẹ̀ kọ̀ọ̀kọ́ ni àṣejù àkọ́kúrò tó clear sàbí tó kú kẹ́yìn ìjìlá kìlà wà yìí fourteen thirty nine sàbí tí sàbí tó kú last tó kú three hundred and twenty nine jẹun kí n ṣe thirty nine ànábì ní sallallahu alaihi wasallam pé ẹni tí ó sẹ̀mí jù nù yín kò lè sẹ̀mí jọ gọ́ọ̀rùn ọdún tẹ̀yìn àrísọ̀rọ̀ bí aláàánú fẹ́ ní kàkàmá torí ẹ̀ta bá àwọn Maliki amada Tijani afẹ́jú ní kódà kọjá wọn ò wọ́n lẹ́tọ̀ sí rọ̀yìnmọ̀ Ibrahim Niass ò lẹ́tọ̀ ẹni dì Ibrahim Niass nínú àwọn àfá àgbáyé lọ́wọ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ilẹ́kọ̀ọ́ lẹ̀ ó sì lẹ́rù nínú àwọn àfá àgbáyé rọ́bì tó tún islami word of muslim league wọ́rọ̀ ọmọ tí ò rẹ̀ wá kọ nǹkankan sẹ́mọ́ tọ́mọ tí ò rẹ̀ kọ ara rẹ̀ ní tọ́síná ọmọ tí ò rẹ̀ kọ a máa tààrọ makátàbà tìmílù rọ makátàbà tọ́lébù ní tọ́mọ tí ò rẹ̀ kó fi rìn lẹ̀ kó sì rí nìyí wọ́n sì dismiss ẹ̀mí ọwọ́ padà sẹ́ni ká lọ ya ìyàkúyà Ibrahim ńlọ́mọ̀ ọ̀tọ́lọ́mọ̀ wọ́n ṣe pa ìtìjú ọlọ́run ni oní sọ̀dátù fàátì nìkan lọ́wọ́ àná sọ̀dátù kárí à ń bẹ́ bí o bá ṣe pa ìtìjú ọlọ́run sọ̀dátù fàátì àmà ṣe gbé ọlọ́run wọ́lọ́ ìtàlẹ́mọ̀ wa ọwọ́ àdìkọ́dẹ́ẹ̀dì tẹ́ ẹ bá fẹ́ gbọmọlé mu wa lọ́la táàpìlẹ̀ gbogbo ayé ọkọ̀ àlàyé abdulẹ̀ olódo wọn ma àwọn ìpínlẹ̀ abdulẹ̀ olódo abdulẹ̀ olódo olódo nínú àwọn fi wọn láì ọsọ ní ìyá 2002 wọn wà má dùn jọ náà bá ọsọ ládùúgbò kankan pé ní Muslim àdúgbò kankan pé ní Muslim ló ti sọ torí ẹ̀ lórí ẹ̀wọ̀n kọ́ abàní rahimahu Allah rahimahu Allah kẹ̀ àbí ká sọ pé làánú ti lọ yà rẹ̀ oore ni tọ́ba túbá pé tọ́ba ilé túbá yóò lè ṣàlàyé gbogbo atrocities yẹn padà fáwọn èèyàn sì rí fúrò ń rọ̀ yìí ọba oníkẹni ọba aláforíjì sí tó bá fún yóò tó kẹ wọn ẹn tó ti kú àwọ̀ ní agbára tó ẹgbẹ́ yọ́ wọná àbí yọ́ wà jọ́nà nígbàtà bá sáàrí pé orí ìsìláàmù kú sí tọ́dá wà lójú o torí kéèkéè sí pé wọ́n ń dìfẹ́ di dídí àkátó kú kéèpá mọ́ òkú clear torí àmà sàbí àfáwọn bàbá wa tó ti lọ kódà tó jẹ́ kórì Muhammad Sa'id Raslan hafidhahullah kọ́nà bá kọ́ bá ní kíyèsí wọn bídíà tó ti kú tá a mọ̀ sọ̀rọ̀ wọn tó sọ báyìí tí ọ̀dà ọkọ̀ báyìí tí ọ̀dà tọ́jú ẹni pé lẹ́yìn bíi seventy years tó ti wà jẹ́ náà làwọn ọ̀sẹ̀ òun ti à ṣùgbọ́n ànítorí eléyìí káwá máa ṣe àtúnṣe nǹkan tó sọ mo rò pọ́ kílẹ̀ torí ẹ̀ ọmọ ti kú nígbà àwọn òkúrú kèfèrí hmm, tí wọ́n sì ṣe ń bídíà tán dúró tì á nìkan náà ń kẹ wọn kọ́ ń gẹ wọn ní táwa sọ fún wọn yìí kìí ṣe pé ọdọ ọ̀ràn ìyànfọ́ náà kó ṣe ní tó bá wọ náà bá àlá kò ní o ṣe mo rò pé kílẹ̀ sẹ́wọ̀n pé postnatal blood yóò jáde postnatal blood ẹ̀jẹ̀ yìí kọ̀ ẹ̀jẹ̀ tí máa ń wá kò ní gbèdéke ọjọ́ jáde gbà ó kéré ma ọjọ́ báyìí hmm? kò ní gbèdéke ọjọ́ nítorí obìnrin lè bímọ pé ọjọ́ kan náà lè di ó fi wá lẹ́yìn ọjọ́ kẹ̀tì ò ní wá mọ́ irúfẹ́ obìnrin àná wọ́tọ̀ọ̀sẹ̀ bí mo tí wá ń kírun ní ìjọ wa mẹ́rin ọ̀ta àrírú ẹ̀rí táwọn olùmọ̀ máa sọ ọgọ́ta ọjọ́ ni sixty days ó ti kí ni o istihaba ó ti di ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá nìyẹn irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ yọ lọ wẹ ọlọ́run tí ó bèrè mi wọn ọjọ́ ti lọ iṣẹ́ àlọ́ tó bá dọ̀nà sọ̀rọ̀ ẹ̀ kọ́ mi hàn án wọ́n á sàkóso àwọn ìwọ́lọ́kùn sí máa ń tọ́lọ́ ọ̀hún أشهد أن لا إله إلا أنت Thank you.